الحمد لله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد صيرة النبي صلى الله عليه وسلم إلينا إتان إبسي أي النبوة محمد صلى الله عليه وسلم eléyìí tí ọlọ́run ní àmọ́ rẹ kọ̀ọ̀kọ́ àmọ́ róye àmọ́ rí lánàá bó la ti gbáyé táyé rọrùn tálíkìyàmọ́ ò sì ní torí ipa gbádùn láyé tálíkìyàmọ́ ẹni ó bàjẹ́ ọlọ́run àtàyé ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́mọjọ́ kan bàjẹ́ ń bẹ̀ o. ibi tí a ka tírà ńláńlá yìí dé alfusulu fi sírọ̀tì rọ̀súlì sallallahu alayhi wa sallam. لأبي الفداء الإمام الحافظ ابن كثير الدمشقي رحمه الله تعالى أوني فصل بعث عبد الله ابن جحش inú àwọn tí anabuwa muhammad sallallahu alayhi wa sallam tí ọ̀ránṣẹ́ tí èsì pòun náà bá wọn jáde gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe fúnra wa gazuwa òun ni ogun tá nẹ́bi jà fún rẹ̀ báàfù òun lè yí tá nẹ́bi rán àwọn sọ̀hábẹ́ ridwanullahi alayhim torí náà nú àwọn sẹ́tà nẹ́bi fi rán àwọn sọ̀hábà lélẹ́yìí ثم بعث رسول الله صلى الله عليه وسلم عبد الله ابن جحش ابن رحاب الأسدي وثمانية من المهاجرين anabi sallallahu alayhi wa sallam ọ̀ràn abdullahi bin jahsh al-asdi àti mẹ́jọ mi abdullahi bin jahsh náà muhajiri lòun náà nínú àwọn ará maka nínú ọ̀ràn kùrẹ́ṣì àtàwọn mẹ́jọ mi anabuwa muhammad sallallahu alayhi wa sallam ọ̀ràn wọn pé kí wọ́n jáde jihadan fi sabilillah wa kataba lahu kitaban anabi wa kọ àkọọ́lẹ̀ ọkọ̀wé bí ìgbà téèyàn kọ instruction fún yàn báyìí lẹ rìn báyìí lẹ ṣe níbi tá a ràn yín eléyìí gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá a rí kọ́ mi eléyìí òun ni pé ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà pàtàkì jùlọ àwa tá a bá jẹ́ olùkọ́ ọmọ kéékèèké. Ke àbí nǹkan kan náà ló tún apply sí àwa òbí ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni òbí máa assume àbí làáfà máa assume pé ọ̀yẹ̀kọ́ ọmọ yóò ti mọ pé báyìí là á ṣe àáfà náà assume pé ọ̀yẹ̀kọ́ ọmọ ó ti mọ̀ láwọn ó lè má pọ̀ níbòmí ó sì lè pọ̀ níbòmí ṣe rọ́pọ̀lọpọ̀ assumptions yìí yọ padà wá di ti disappointment yọ tẹ̀lé ẹlòmíì ó pé a ńgbà mo ti sojú báyìí ó yẹ kó ti mọ̀ pé mo ní kó wọn ọmọ dìde nù a ńgbà orí mi tí mo ti ṣe báyìí kìí ṣe gbogbo ọmọ náà ní ọgbọ́n bérebére débi pé ńgbà wọn ti sojú báyìí ńgbà wọn ti ṣe báyìí àbí a bí tẹ kéwúdẹ ọyẹ kẹ ti mọ báyìí ó ní ìdì náà èyí téèyàn bá rí pò ṣe pàtàkì ẹ kò kèé sí wọn létí èyí téèyàn bá rí pò ṣe pàtàkì kọ́dà bó ní ìdì àkọọ́lẹ̀ kó ṣe kíni kọ̀kọ́ fún wọn àwọn tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ránṣẹ́ ni ntẹ̀yìn bá fi dàgbà débi pé tó ránṣẹ́ irú iṣẹ́ wo iṣẹ́ jihadu kìí ṣe mùsùlùmí tó ẹsẹ̀ gba àwọn ìsìláàmù lánàá kìí ṣe ẹni tí ọ̀mọ nǹkan kan pọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn àmọ́ bí anabi fẹ́ ràn wọ́n yìí anabi azumu pé wọ́n ti mọ̀ ọ́ katabalahu kitaba anabi kọ ìwé sallallahu alayhi wa sallam fún abdullahi bin jash kọ́dà níta nàbí wá wí fún abdullahi bin jáṣe njọ́ yìí ni pé alla yanzura fihi hatta yasira yawmayn pé mú àkọọ́lẹ̀ yìí lọ́wọ́ àmọ́ má jà má tu o àyàfi bẹ́ẹ̀ bá rìn ìrìn ọjọ́ méjì ẹ̀ńtúmọ̀ pé ibi tí wọ́n lọ kìí ṣe ìrìn kan kìí méjì kìí ṣe mẹ́ta kìí àmọ́ anabuwa muhammed sallallahu alaihi wa sallam ṣàfojúdá rẹ̀ pé bẹ́ẹ̀ bá fi rìn rìn rìn tẹ́ rìn rìn ọjọ́ méjì nígbà wọn ni ẹ tó já lẹ́tà yìí nígbà wọn ni ẹ tó já àkọọ́lẹ̀ tí mo kọ fún ọ yìí ó ní hikima tí ọlọ́run fẹ́ kárí ń bi eléyìí ọ̀nà ó ní hikima tá anabuwa muhammed sallallahu alaihi wa sallam tí ó fi ṣe báyìí ara yìí tí wàláhùn alam tó hàn sáwa ni pé ṣẹ̀rí ń gbà míì èèyàn máa ń wo condition téèyàn ó fi bá yẹn sọ̀rọ̀ àfẹ́ kó ṣe nǹkan kan tá a mọ̀ pé ah kíni yìí lágbára díẹ̀. a lè jẹ́ jẹ́ pé nígbà tí ò ní sínú ìlú rẹ̀ àbígbà tí ń bẹ nínú ìlú náà kò ní í sí nínú ilé rẹ̀ tí ó dàbí ìgbà tí èèyàn jáde gbogbo ń tó lè máa rò ó pé a ń bá wa ṣe kinní yìí a àwọn mọ̀lẹ́bí ni àwọn kinní kan ni gbogbo yòròyòrò ayé ńgbà míì náà inú tí ṣètọ́ ni máa dẹ̀ sí yàn téèyàn fi ṣètọ́ lọ́hùn ni òun lọ́jọ́ jẹ́ pé ẹ̀rí níta nẹ́bi kọ sínú lẹ́tà ibà ti padà ká sallallahu alaihi wasallam ntọ́ lágbára díẹ̀ lára àwọn sọ̀hábà nẹ́bi wa Muhammad sallallahu alaihi wasallam anabi sì ní ẹ má ti já o kẹtó kò ń lé kọ́dà ẹ má já bẹ́ẹ̀ bá ṣẹ̀ṣẹ̀ jáde ẹjọ́ di bẹ́ẹ̀ bá rìnrìn kíni tẹ́ bá rìnrìn bí ọjọ́ méjì sẹ́wọ̀n pẹ́ni tó rìnrìn ọjọ́ méjì nínú ọjọ́ mẹ́rin ọ̀rọ̀ pé àlọ́mọ́ àfi tọ́ba ṣe tọ́ba nípọn ni ó mú yàn pé ẹja padà àfi tọ́ba nípọn àmọ́ tọ́ba yìí pé ntí agbára ẹni lè ká téèyàn lè ṣe sùúrù gbogbo ntí ń jẹ́ kéèyàn jáde sójú ọ̀nà tọ́lọ́hún ó ní di sùúrù ó ní di faradà ó ní di ìṣetán àti fira ẹni lẹ̀ kọ́dà bọ́ la ẹ̀mí lọ kọ́dà bọ́ lowó yàn lọ. Lo òun ní ní kótóbá jimá lánàá la fi má pèjúwe inú tẹ́bíhíyà inú faralélẹ̀ inú faralẹ̀ inú fowólẹ̀ inú fẹ̀mílẹ̀ àwọn sọ̀hábẹ́ anábùwà muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n ṣe nígbà tá à ń pè ní hijira anábùwà muhammad sallallahu alayhi wa sallam láti maka lọ madina torí náà kọ́dà àwọn làǹdàbí tún sọ fún pé wàlá yukriha ahadan min ashabi pé ìrẹ́ abdullahi bin jahshin bọ́ ọ bá wá sí àkọọ́lẹ̀ yìí lẹ́yìn tẹ́ ẹ ti rìn fọ́jọ́ méjì anabi sallallahu alaihi wasallam tó ń sọ fún un pé gbogbo ntọ́ ọba bá ń bẹ̀ ní instruction o bọ́ ọ bá ka sétí àwọn tí ń bẹ pẹ̀lú rẹ láwọn tí ẹjọ́ rìn tí wọ́n jọ́ga wọn yìí má fọ́ọ̀sì ẹnìkan láti ṣe ń ti ń bẹ nínú lẹ́tà yìí wàlá yukriha wa alla yukriha ahadan min ashabi fafa'ala bẹ́ẹ̀ náà sì ni abdullahi bin jashi ṣe radiyallahu anhu walamma fataha alkitaba wajada fi tọ lẹ́yìn ọjọ́ méjì tí wọ́n rìn abdullahi bin jahshin ó sì tírà yìí kí ni ọkàn bẹ́ẹ̀ wajada fihi idha nadarta fi kitabi hadha famdi hatta tanzila nakhlatan bayna makkata wa ta'if wa tarassad biha quraisha wa ta'allam lana min akhbarihim gbẹbọ ọba sí lẹ́tà yìí anabi ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam famdi hatta tanzila nakhlatan ó ti rìnrìn ọjọ́ méjì ẹ máa wá rìn lọ bẹ́ẹ̀ títí tẹ́ẹ̀fì débi oko làbídùn kan bayna makata wa Taif wa Taif láàrin makka àti kínní àti Taif tẹ́ẹ̀bá wa débẹ̀ kílẹ̀ ṣe tarassad biha Quraisha ẹ̀gọ́ ẹ̀gọ́ síbẹ̀ ẹ̀farapamọ́ síbẹ̀ ẹ̀ máa sọ àwọn Quraishi àwọn ọ̀tá wa tó lé wa kó Makka torí pé ojú ọ̀nà wọn nù wa ta'allam lana min akhbarihim kọ́dà ara ntẹ́ tún máa ṣe òun ni pé ntọ́ba yà á mọ̀ nípa ìròyìn wọn èrò wo ni wọ́n ń gbà ète wo ni wọ́n tó ń dá ọgbọ́n wo ni wọ́n fẹ́ lò torí pé mùsùlùmí a mọ̀ pé alukur'an karimu ni walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum ẹ̀jẹ̀ àjọ máa ṣe pọ̀ ẹ̀jẹ̀ àfọwọ́sowọ́pọ̀ kò síjà kò sí kan ọlọ́run nílẹ̀pin ìgbà tí ẹ̀ bá rẹ́dí àti gbẹ̀sìn tìyín lẹ̀ ṣe tiwọn walan tarda ankal yahudu walan nasara wọn lè yọnu sí yín o òun ló fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ntí ń ṣe mùsùlùmí ní ewu láburú lọ́pọ̀lọpọ̀ lónìí òun ni ìgbára lé ẹni tí èsè mùsùlùmí ká gbàgbé ntọ́lọ́wọ́ bá wí ìpè kò sí bó ti kò lè jọra wọn walan tarda ankal yahudu walan nasara hatta tattabi'a millatahum èèyàn gbọ́dọ̀ máa fààyè yíhun lẹ o pé gbogbo ntàn wí yìí ó lè gbé lọ lé ìjọsìn wọn o mùsùlùmí mi ò mọ̀ bẹ́ẹ̀ gbogbo ọ̀rọ̀ ní gbogbo aṣọ ní sásì oòrùn pàtàkì jùlọ rúùlù táwa tiẹ̀ ń gbé yìí bí mùsùlùmí bá gbé gbèsè kan àwọn ti gbé mẹ́ta mẹ́tẹ̀ẹ̀ta táwọn sì gbé yìí àwọn èèmọ̀ ó dijọ́ tí a bá ń rí àbọ̀ rẹ̀ pé a ah, wọ́n tún ṣe báyìí àmọ́ kí mùsùlùmí ó tó gbé gbèsè kan ó ti dé tí gbọ́ tiwọn ẹlòmíì ẹbí tí mo wí látàrí ìgbàgbé pé ọlọ́run ọba ló sọ̀rọ̀ ọba tó dá wa tó mà wá tó mà àwọn ọ̀tá ìsìláàmù yìí náà òun ni pé gbogbo àjọ ń ṣe pọ̀ gbogbo ẹja àjọ máa bára wa ṣe kò síjà àwa náà péjà ń bẹ àmọ́ gbogbo aṣọ ká ṣe kínní ká máa sá báwa náà bá ní ọ̀nà pé ẹjẹ́ á mọ kí ni wọ́n ń rò ẹjẹ́ á mọ wo ni wọ́n fẹ́ dá kọ̀ láì o aranta nabi ran abdullahi ibn jahshin radiyallahu anhu àtàwọn mẹ́jọ pẹ̀lú rẹ̀ ni pé wa ta'allam lana min akhbari ntọ́ba yà á báyìí la nabi máa ṣe ní gbogbo ogun tá nabi jà sallallahu alaihi wasallam ogun bá dérò wọn là nẹ́bùa Muhammad sallallahu alayhi wa sallam ànábì rán àwọn kan pé ẹ̀yin ẹ̀ máa lọ́ọ́ farapamọ́ ẹ máa bá wa wo mélòó làwọn kòrẹ́ṣù ti ń bọ̀ káti ẹ̀ máa rú múra tí kínní rú múra tá a múra kalẹ̀ ẹ máa wo hikima àwọn sọ̀hábì anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam tí ó sì jẹ́ kọ́ fáwa náà pé gbogbo bí pòsíṣàn téèyàn bá wà àyè sọ̀rẹ́ńdà fún pé ẹ kò ṣeé ṣe àwa tí ó fi ṣeé ṣe náà ni nígbà tí wọ́n fẹ́ máa kọ alukurani kalẹ̀ kò sí báírò kò sí ìwé wọ́n wá tí wọ́n lò náà ni kí ni wọ́n lò ń náà wọ́n bá rí eegun ìtàn rànkúnmí wọ́n ha ẹranko ńbẹ wọ́n bá rí ewé tọ́fẹ́ èyí tí wọ́n bá lè ṣe kí ni tí wọ́n bá lè kọ síbẹ̀. Si níjọ́ tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam ni wọ́n máa pé iye èèyàn mélòó làwọn ti ń bọ̀ yìí ta ni wọ́n máa kà wọ́n ta ni wọ́n máa ṣe kíni ta ni wọ́n máa kà wọ́n àwọn àmọ́ àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n jọ máa kéwà anabi táwọn náà sì fìlà ká yìí wọ́n lélẹ̀ tí wọ́n máa ń tọ́ yẹ tí wọ́n ń sọ ń tọ́ yẹ wọ́n sọ ẹ wò yìí tí sọ̀hábì kan lò tí ń fi ń lè pé ń wá interpret pé wọ́n gbọ́dọ̀ tó yẹ báyìí òun ni pé a lójúmọ́ kọ̀ọ̀kan iye ràkúnmí báyìí ni wọ́n ń pa tí wọ́n ń jẹ ní gíní lójúmọ́ kọ̀ọ̀kan o wọ́n ń pa iye ràkúnmí báyìí pé wọ́n bá fẹ́ jẹun o wọ́n pa iye ràkúnmí báyìí lárúbáwá ti mọ on the average èèyàn mélòó ní dìmọ́ ràkúnmí kan from that one ni wọ́n ti píìkì pé ah wọ́n tó yẹ báyìí aranta anabi ṣe sallallahu alaihi wasallam èyí ò ní pé kìí ṣe dandan bàbá wa ní kéèyàn ọlọ mú làbárì ọ̀tá ìsìláàmù wá kọ́ wá fira rẹ̀ hàn pé wọ́n ní wá wádìí yín ni o àìgbọ́n lélẹ́yìn o àmẹ́yàn wá àwọn ọ̀nà lẹ́yìn tí o lè mọ wa direct indirect ni àmọ́ yóò fún wa ní result n ta fẹ́ ṣe kí ni n ta fẹ́ mọ̀ náà fakọ́ọ̀lá sam'an wa ta'a bí abdullahi bin jahshin radiyallahu anhu bó ti ka tíratá nàbì kọ fún wa yìí sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́ bilmunasaba wa ta jẹ́ ọmọ kéwú ẹ̀rí pé ń ti akàmbì ni pé kátàbà láhu kìtàbà kí làwọn ń pè ní kìtàbà tírà sẹ́mi kí bẹ́ẹ̀ yẹn bá tu lẹ́gẹ̀ẹ́rẹ́ pé ànábì sì ṣe tírà fún ànábì ṣe ó ṣe tírà fún nígbà tí òun náà wàlámà fataha al kìtàbà ó sì kínú ó sì tírà kò rí bẹ́ẹ̀ o kọ́dà lẹ́tà ntí wọ́n ń pe lẹ́tà lójú ayé anabu muhammad sallallahu alayhi wa sallam náà ní kíni alikitab kataba lahu kitaba kò túmọ̀ pé ó ṣe tíra fún o ọkọ kíni ọkọ̀wé ọkọ̀ lẹ́tà fún ni walamma fataha alikitab kò túmọ̀ pé ó ṣí tíra o kí ló ṣí kò sí lẹ́tà tí wọ́n kọ nínú fún èyí ò ń fa Eh, inú lílo èdè lárúbáwá tá a máa bá pàdé nínú àwọn tíra ká má máa wá ká má máa dààmú làákà ìwà pé ah, irú tíra wo wá ní kí ló kọ tíra náà alukitaabu nípìnlẹ̀ lédè lárúbá gbogbo ń tá bá kọ kò bá jẹ́ lẹ́tà kò bá jẹ́ péèjì kan kò bá jẹ́ sàtà kan katabalahu kitaaba ńgbà tí abdullahi bin jaasi sí ntànàbí kọ yìí sallallahu alayhi wa akhbara ashabahu bidhalik bá nàbì ti pa aláṣẹ ó ṣe bẹ́ẹ̀ pé tọ́ lẹ́tà tí wọ́n ní mọ̀sí àbí bàbá rìnrìn ọjọ́ méjì àti rìnrìn ọjọ́ méjì mo ti sí mo ti kà á ntí mo bá ń bẹ̀ ni o wọ̀bi annahu la yastakrihuhum ó sì jíṣẹ́ bá nàbì ti rán sallallahu alaihi wasallam àmánà àwọn sọ̀hábẹ́nu òun ti rí i pé kọ́dà àwọn sì ní mẹ́jẹ nìkan pa ò kí n wí fún yín ní tó kálukú bá fẹ́ ṣe ni kò ṣe eléyìí náà kọ́ jẹ́kọ̀ọ́ fún wa a lè gbọ̀nà kọ́rọ́ ká lo wàsílà tọ́lọ́hún ò pé a lò ọ̀pọ̀lọpọ̀ lónìí ọ̀nà pé a ẹ̀ mọ̀ yìí bá ń fún wa àwọn èèyàn ò ní síríọ̀sì bẹ́ẹ̀ bá sọ bí pé a ṣe kò jù báwọn náà lọ èyí tọ́lọ́hún bá ní ò báwọn lọ kò ṣe kí ni kò jù bẹ́ẹ̀ lọ lẹ́ni èyí tó bá sì lójú bẹ́ẹ̀ lọ ó ṣe kí ni ó jù bẹ́ẹ̀ lọ náà ti wá ní pé sami'na wa ata'na ẹ̀rọ pọ̀lọpọ̀ a ẹ̀dẹ́rùbà wọn ìdẹ́rùbà tí ń bá ń bẹ nú ọ̀rọ̀ ọlọ́run nìkan là bí dẹ́rùbà mùsùlùmí yà àbáwọn kọ́ àbẹ àwọn ọ̀gá kọ́dà àwọn ẹlòmíín ń hun ẹ̀sìn látàrí pé ní àkàwọn èèyàn fi mọ̀ pé ẹnìkan jọ kan wọ́n ń sọ̀rọ̀ pé àwọn ọ̀tá ìsìláàmù wàhálà àwọn yìí mà wá pọ̀ kọ́dà ń lu lọ́rin náà aláfẹ́ lo ìjáàbù wọn ni a bàbá la àá bàbá wa lọ lu wọn kọ́ kílókù tí wọ́n ṣe ẹnì yìí lérò tẹ̀ ń wá ní ẹ́ ńgbà táwa náà múra sádùá a múra sí àdùá àwọn ni wọ́n ń fara sádùá mẹ́yìn bá sì fara sádùá fọlọ́n yọ da lóhùn ṣé ìtumọ̀ múra sádùá ni kẹ́mi ọmọ gbẹ̀yàn ìgbé bá torí sọ tó ń sọ nù ìgbé bàbá ní àdúrà yá nísìnyí àwọn èèyàn máa yọ bọ́rọ́ bàbá ní wọ́n ṣe láìláìláìlá one million nísìnyí mélòó ni ó dùn ó bàbá la fẹ́ sọ Kùránì ọgọ́rùn-ún kankanlẹ̀ àwọn tó ń sì ráyè wọ́n ṣe sóoru wọ́n ṣe tọ̀sán wọ́n ṣe kìnní kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o mùsùlùmí lẹni tó ní pilẹ̀ òfin sì ń bẹ fún ohunkóhun kódò òfin má dùn á ìwà ṣe àdúrà lọ́nà tọ́lọ́wọ́n ọ̀fẹ́ èyí wọn pé kádùn ọgbà o bí n bá ń jọ bẹ́ẹ̀ lójú yín ẹ̀dẹ́ ni o ọlọ́run má dẹ̀ wá kẹ́yìn wá pé ńgbà tó ń ṣe tọ́lọ́wọ́n ọ̀fẹ́ gan-an iná ọ̀nà tí ṣètọ́ni ti gbà mú àwọn ẹlòmíín nù ààrẹ náà ní kẹ́yìn ó pé bọ́ bá fẹ́ lówó kọ́kọ́ kẹ́yìn sọ́lọ́run ṣé owó tí ọlọ́run fẹ́ nu àbówó ṣètọ́ni kọ́mọ jẹ́ ẹ́skúùsì pé á ń gba wọn sí kẹ̀yìn sọ́lọ́run ṣe bí wọ́n sì lówó ọ̀hún náà ọlọ́run ní jáwọ́ bá wọn nírú owó bẹ́ẹ̀ torí náà ẹ dákun ẹ jẹ́ á mọ̀ pé gbogbo nǹkan ló nípìlẹ̀ nù ṣẹ̀ríà a sì wọ́n á ń wá nǹkan kọ́dà bó pé torí kọ́lẹ̀ lómi ń sọ lónìí pé ní àhín ẹ̀yìn fún gbóńkálukú gbóńkálukú bá ní kókó jáde káfí rẹ̀ sí ọlọ́run lọ́wọ́ yẹn ni pé kọ́dà bí ó gbóògùn jáde náà bí ó gbé sí gidi jáde bí ó gbé ọ̀sẹ̀ yìí gbé ẹ̀bẹ̀rẹ̀ ìbò làwọn àgbàlagbà máa ń ṣe ń jọ̀hún ah, ẹ dákun tọ́ba ìpẹ́sìn ọlọ́run la fẹ́ ràn lọ́wọ́ o àlè máa fi àlè máa wá takò òfin ọlọ́run ká wá gbé tiẹ̀ náà làkú fi ń ṣe kọ́dà kọ̀ wọnú làákàyè kọ̀ wọ́ kínni kò sì wọnú ẹ̀sìn pẹ̀lú anabuwa muhammad sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam ntí wọn ṣe tó tó wọn wàláhì yóò tó àwa náà àwọn arawọ́ sọ́lọ́m náà ni àwọn náà ṣe pẹ́pẹ́ ń furu fọ́lọ́m gbogbo yìí tó bá ṣe rí àmú wọn á sunkún bẹ́kún bá wá wọn á pẹ́ lórí ìforíkanlẹ̀ wọn á kí ọlọ́run ní mẹ́sàn-án mẹ́wàá èyí náà ti tó tó tó àwọn ìṣáájú nù gbogbo eléyìí tó di pé mùsùlùmí mú wọnú ẹ̀sìn yìí àfi gàárì àfi wọn ó do àfi wọn ó lọ́ọ́ ntí ṣètọ́ ni fi ń tan ọmọ adama ni pé ńgbà wọn do òṣèbó bí wọn ti ní yóò rí èmi máa wá béèrè pé bọ́bá yìí pé ló kú kí ni à ń pè babaláwo bàbá yìí pé bóun náà bá ti pọ̀fọ̀ ẹ́ ń sì ń jẹ́ bẹ́ẹ̀ kí ló dé tó fi wò pé nǹkan dàbí ni pé ọjẹ́ torí mùsùlùmí lónìí ọmọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí lónìí kọ́dà àwọn máa sọ ni pé ní à níbo lè wá tó yóò ṣàdúrà yìí tó tó wá ṣe kò sí nǹkan kan téèyàn lè kàn wí tí ẹ̀dàkùn ẹ̀já yàgò fún ṣètọ́n ẹ̀já mọ̀ pé kọ́ ìdá ńláńlá nìṣẹ́ àì fi ẹ̀ṣẹ̀ wá ìyọnu ọlọ́run abàdà àì fi kíni àì fẹsẹ̀ wá ìyọnu ọlọ́run o ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà anabu muhammad sallallahu alaihi wa sallam ló ti ṣàlàyé fún wa bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ń gbà tí àwọn kan ń pé àwọn ọ̀gbọ́lọ́ngbọ́ àmọ́ bàbá yìí pé mọ́sálásí nídìí ká tún kọ́ ká tún ṣe ká náwó sí àwa náà rẹ́dí olúwa ní innama ya'muru masajidallahi man amana ọlọ́run ní ẹni ọba gbọ́ ni kó tún lé ọlọ́run ṣe ẹni ọba gbọ́ lọ́hùn gbọ́ ní kó ṣe kíni ní kó tún lè lọ́hùn ṣe ìyẹn ni pé nǹkan kan ṣe pàtàkì ju nǹkan kan lọ inú àyà yìí kan náà níparí àyà pé ṣé ẹ fẹ́ sọ ìkọ́ ẹ fẹ́ sọ di ìnígbàgbọ́ sọlọ́hùn ni wọ́n jìnnà síra wọn bẹ́ẹ̀ ọba ara búlọ́ọ̀kù mọ́sálásí kan tẹ́ lọ bọ́ lọ́hùn tó sì sin lọ́hùn ọba àdìjẹ́ náà bọ́ bá sì kọ́ mọ́sálásí ọgọ́rùn-ún tí ò sin lọ́hùn tí ò pé tí ò sin nù jọ la ilaha illallah ọmọ nani olúwa ní atajalun ẹ sọ ìkọ́ mọ́sálásí di ẹgbẹ́ nígbàgbọ́ sọlọ́ nínú hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ní inna allaha tayyibun wala yakubalu illa tayyiba a olùwọ́ba tó mọ́ ni o ọlọ́run yìí wàá gba nǹkan kan àfi ń tó ṣe kínní àfi ń tọ́ ma torí náà ẹ dákun ẹjá jìnnà sí èròkèrò yìí o pé bàbá wà wá kú wá tọ́lọ́run láwa fi ṣe ẹlòmíín pa ẹ̀dá ọmọ ànábì ádámà fi wówó ọba wa rówó ọ̀hún tán yọ wá ló ń kọ́ mọ́sálásí olúwo ní ìdúró mọ́sálásí báwọn o mọ ara àwọn èèyàn mọ́ká ọlọ́run ọ̀ràn o ẹ̀já ẹ̀já kẹ́kọ̀ọ́ látara ayé alukurani tí wọ́n kà fún wa yìí pé wọ́n jìnà síra wọn ìtẹ̀láṣẹ tọlọ́hún la kọ́kọ́ ìsentọ́lọ́hún ọba fẹ́ òun ní pilẹ̀ bọ́ba wa lágbára lẹ́yìn ìgbà òun ọ̀ràn ọ̀ràn ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ lọ́nà àtàgbára rẹ̀ bá ma àmọ́ pa ìtẹ̀lé àṣẹ tọlọ́hún jì ọlọ́run fẹsẹ̀ ran ẹ̀sìn ọlọ́run lọ́wọ́ ànábìlọ́lọ́run ò ní gbà inna Allaha tayyibun wàlá yakubalu ilà tọyìbà torí náà mo ní ẹdákan ẹ má jẹ àmọ́ yóò sọ ju ọsọ lọ ntọ́lọ́wọ́n ọba wí kọ́dà bá a bá fẹ́ dẹ́rù bá àwọn èèyàn torí tọ́lọ́run náà ẹ má jẹ adáró ẹrù bá àwọn bá wọn. kuma ẹ wo hadith anabu muhammad sallallahu alaihi wa sallam anabi ni man kadaba alayya mutaamida falyatabawa matacadahu minannar anabi lẹni ọba kparọ́ mọ́ mi o tọ́mọ̀ ẹ̀mọ̀ parọ́ tí èsì po ṣèèṣì kò mọ̀ pàdé ìfù yìí mọ̀ òdùn ní ìwọ̀n ń pa nàbí wí báyìí èyí wọn mọ̀gẹ́rù mọ̀tàmìlì àmẹ́ńtọ́ mọ̀ pa nàbí òwí báyìí tí wọ́n ń pa nàbí wí ànàbí níbi ọba wù ní kó mú nù ná ọ̀rọ̀ yọ wọ ná kò sí dáwùtù ńbẹ kọ́kàn sẹ̀sà bo lòun ó jókòó sí ńbẹ ni. inú ibi tí ṣètọ́ ni lo àwọn kan nù tàn táwọn àlùfáà bá ń ṣe ṣáàrù hadithi yìí wọ́n láwọn kan ń hun hadithi yìí wọn hun náà wọn ń pè ní aluwadu'u waluwadu'u aluwadu'u waluwadu'u àwọn tí sàgbékalẹ̀ irọ́ wọn wá fi tì sí anabuwa muhammad sallallahu alayhi wa sallam nínú àwọn afa tí wọn gbìyànjú lórí ọ̀rọ̀ aluwadu'u fil hadith waluwadu'un ìtàn fi yé wa pé òun là kọ́kọ́ phd tí ọmọ Saudi kan kọ́kọ́ gbà òun ni bàbá wa Sheikh Umar Hassan Fallata ìmọ̀ bóyá wọ́n sì ń bẹ láyé di sí mo ti rí wọn pẹ́ Sheikh Umar Hassan Fallata ara àwọn Fúlàní Sierra Leone ìpìlẹ̀ wọn wọ́n yàtọ̀ fún bàbá wa Sheikh Umar Muhammad Fallata táwọn wà lọ́rin bíi kọ́dà wọ́n ṣe ìmáàmù ní masalasi jimoh Ìlọrin àwọn àwọn ọlọ́lá wa ọba ìlú ṣéwù àti gbogbo àwọn àlùfáà wọn fi pọ́n wọn lé ìpè á láti ìlú Madina ìwọ dúdú bíi wa yìí ọwọ́ á dá ní Madina bàbá yìí kírun ní ẹ mọ́sálásí wa ní ní ẹ jẹ́mà lọ́rin bíi àwọn tí wàá sáláìsì Sheikh Umar Fallata ti kú Sheikh Umar Hasan ní àkọọ́lẹ̀ wà pé tíra àwọn tí wọ́n ṣe nípa àlùwábẹ̀rẹ̀ òun là phd thesis tọmọ saudi kan kọ ní saudi tí ó fi gboyè phd ọlọ́nkọ́mọ́sá ètò ẹni tí máa ń bẹ láyé ní gbogbo àwọn àlùfáà wa ọlọ́nkọ́sá lékun orí wọn àwọn tó ti lọ ọlọ́nkọ́mọ́sá kẹ́ wọn. mo láwọn kan wá ń wọ́n ń hun àdìsí wọ́n wá ń dunra wọn nú pé anabi ah, ni man kadhaba ẹni ó bá ṣe kí ni ẹni ọba parọ́ mọ́ mi wọ́n wá ní nahanu la nakzibu alayhi walakinnana nakzibu lahu nahanu la nakzibu alayhi àwọn ọ̀parọ́ mọ́ anabi o à ń parọ́ gbè ni <laughs> àwọn ọ̀parọ́ mọ́ à ń à ń parọ́ gbè ni àwọn àlùfáà wa jẹ́ wọ́n mọ̀ pé ṣètọ́ ni ní ń tàn o irọ́ ni irọ́ ń jẹ́ o kọ́dà ànábì ò di rọ́ kẹ́ fi promote ẹ̀ ìtumọ̀ rẹ̀ nù sallallahu alaihi wasallam inú àwọn ọ̀rọ̀ táwọn èèyàn rò pé àwọn fi ń promote ẹ̀sìn òun ni àwọn ahadithu mawdu'a ẹni ọba gba àwẹ̀ Rajabu ọjọ́ kan ọgbọ́kun ọrú lọ́rùn ọmọ ọmọ ànábì Ádámọ̀ méje ẹni ọba gba eh, àwẹ̀ Rajabu mẹ́ta Ọlọ́run ó ṣílẹ̀kùn gbogbo àlìjẹ́nà fún ẹni ó bá gba méje ọlọ́run ó ti gbogbo lẹ̀kùn ná méje fún ahadithun mawdu'a ṣètọ́ni lọ́tàn àwọn kan lọ́bẹ̀ àwọn làwọn ọ̀parọ́ mọ́ anabi àmọ́ àwọn ń parọ́ gbé anabi sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ ni ọ̀dà pàtàkì jùlọ nú ẹ̀sìn àìfẹsẹ̀ promote islamu àìfirọ́ promote islamu islam àìfi síríkù ẹbọ oògùn àìfi promote islam gbogbo ẹni tó kálukú bá ní kó kó jáde o jihadu ló dé yìí o ah jihadu pẹ̀lú halali ni o inna allaha tayyibun wala yakubalu illa tayyiba kẹ́ wọ́n á de ó ń de mọ́ di nísìnyí kó mú wo kó fi kọ́ abíá ń bọ̀ lẹ́ ń lọ à ń lọ jihadu jihadu fi sabilillah am fi sabili shaitan gbogbo kini la gbọ́dọ̀ jó yí àwọn èèyàn o pẹ̀lú àkọọ́lẹ̀ akaya alukurani fún wa akadita anabi fún wa asakawe ọ̀rọ̀ fún wa kódà àwọn tí ṣètò ní tàn pé àṣebáwọ̀ ah, parọ́ mọ́ àwa ń parọ́ gbèé nígbà anabi ò nídìí rọ́ sọlọsọlọ bó ti wí mọ náà ni ẹ wí gbogbo eléyìí tó kù yìí náà tó kù láyé lónìí náà ẹ̀já ta kò ń dáa ọ̀pọ̀lọpọ̀ ntẹ́lómìn wí ní wáàsí níta gbangba ní kọ̀rọ̀ lórí rédíò lórí tẹlifíṣàn tí ń pé kọ́ọ̀lá Rasulullah ẹlòmíín mọ̀ pé ànábì òwí bẹ́ẹ̀ o sallallahu alaihi wasallam bàbá yìí pé ṣètò ọ̀nì ń tan ni pé ẹ wí kí káwọn èèyàn sáfì mọ̀ pé ọ̀dà náà ni à inú ẹni tá ànábì ní kó mú bi owó nù náà ni o inú téèyàn gbọ́dọ̀ máa láyà sí. Si òní pé kọ́ máa fọ̀rọ̀ kan tì sọ́dọ̀ ọlọ́run àbí sọ́dọ̀ anábọ̀ Muhammad sọlọ sọlọ àyàfi kó ṣe kínní àfi kó dá àyàn lójú pa anábì wí àbí ń bẹ nínú Al-Qur'ani bẹ torí náà bí a ti yà lọ bí ogun eléyìí ẹ̀wọ̀n tí Abdullahi bin Jahsh ṣe bá anábì ti wí fún bẹ́ẹ̀ náà ló wí pẹ̀tọ́ ẹ̀mí ti kà á mo ti mọ̀ wọ́n sì ní má jẹ nìkan ń pa sẹ́mi kí wọ́n bá ṣe bí àwa lónìí náà gba àìwíru eléyìí fáwọn èèyàn kò sí àìwíru nǹkan kan nínú Ya, ẹ mọ ẹ mọ ẹ mọ ẹ mọ wíru eléyìí fáwọn èèyàn à kò sí ẹ mọ wíru eléyìí fún àwọn èèyàn ní ìsìlámù ẹjẹ wọn mọ báyìí lọ́lọ́run wí báyìí lànàbì wí sallallahu alayhi wa sallam torí náà ńgbà tó wá wí báyìí wọn á sọ báyìí fún wọn pé tó ń wá kù ni pé bá nàbì ti ní kémi ọmọ tẹ̀síwájú yìí títí tí ń fi débi tó ní láàrin maka àti tọ́ìfù yìí bẹ́ẹ̀ lèmi ó ṣe o faman ahabba shahada falyanhad ẹni wọn bá ṣe tán àti lọ pẹ̀lú mi nù yín kóun náà dìde waman karihal mauta ẹni tí ọkàn rẹ̀ bá kọ̀ kú nísìnyí falyaruji' kó padà lé ìyẹn ni pé anabi ni mọ́tò láṣẹ nìkan ńgbà wá wí báyìí ọwọ wa ama ana ma ànà àmọ́ èrè mi tí ń bá yín sọ̀rọ̀ o fànà hìdùn èmi dìde o ń padà lé o ń débi tá ànábì ní bàbá dé àgbọ́dọ̀ dúró fànà hàdó olóhùn ọsọ kan nù àwọn tí abdullahi bin jaasi ketira ànábì yìí fún tó kélẹta ànábì yìí fún jọ náà tọkàn padà lé báwọn sọhábì ànábì ti rí mi rìdwan lọhìí àdéhùn ọlọmọsà já wa náà jọ wọn èyí wọn ò pé bàbá wa sọ ìsìláàmù bó ti rí àní rẹ ni tí ó ṣe ẹni tọ́lọ́ wọn ṣe lólóríire yóò soríire èyí rìpíìtì rẹ àìfẹ́rọ́ promote ìsìláàmù o àìfẹ́ tàn kọ́dà àìtànyàn promote gíní ìsìláàmù àìfẹ́ sẹ̀ ń tà mọ̀ pọ́lọ́wọ́n àwa pé bàbá ṣe báyìí tán yẹn á padà wá máa ṣètò ọlọ́run náà ni à ọlọ́run ọ̀fẹ́ bẹ́ẹ̀ o àìsí ìfowógùn ẹ̀bọ ṣíríkù àìbíọ́rẹ́ ìsìn ọlọ́run lọ́wọ́ o àìfẹ́ bọ́ àtògùn ràn ìsìláàmù tọ́lọ̀mùfẹ́ràn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lọ́wọ́ o kí ló jẹ́ pé lójú ayé anábọ̀ Muhammad sallallahu alaihi àrínú àwọn tí wọn ṣe mùsùlùmí tí wọn fẹ́ máa volunteer pé bíjà bá yá àwọn àgbà fún yín o àmọ́ ẹ lè rẹǹtì wa àwọ lọ ànábì ẹgbà sallallahu alaihi wasallam torí náà ẹ dákun ẹ jẹ́ kí a fi sáàrin yìí ẹ ńgbàtà Abdullahi bin Jashi wí bọlọǹtì ni ó wí bá ànábì ti fi ràn sallallahu alaihi wasallam ntí wọn fẹ́ hà kọ́kọ́ tá a torí ẹ̀ parọ́ tá a torí ẹ̀ tàn yẹn tá torí ẹ̀ dọ́gbọ́n sí iná lọ́sẹ̀lẹ̀ yìí bó sì parọ́ tó tàn wọ́n tó ṣe bí wọn bá ní tẹ̀lé wọn ò ní tẹ̀lé nínú tí máa ran dáwà lọ́wọ́ tí máa ran sí àwọn ẹni ọlọ́run lọ́wọ́ òun ni as-sidqu Allah kéèyàn olódodo pẹ̀lú ọlọ́run kọ́dọ̀ ọlọ́run máa tanná rẹ̀ sọ́kàn àwọn èèyàn náà pé ẹni tí ń pè wá yìí olóòótọ́ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni ọlọ́run tí wọ́n ní nàìjíríà níbi dáwà wọn inú tọ́lọ̀ ń fi sàánú wọn ni pé wọ́n jólódodo ọlọ́run wá tàn mọ́lẹ̀ nínà sọ́dọ̀ àwọn èèyàn tí ń gbọ́rọ̀ wọn tí ń tẹ̀lé wọn pé á eléyọ̀ tàn wá bó ti rí ni ń wí gbogbo ẹni ó bá fi irọ́ nǹkan jọ irọ́ náà padà já o gbogbo ẹni ó bá fi ẹ̀tàn kó àwọn èèyàn jọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí ẹ̀tàn ni ó padà àṣírí rẹ̀ ó padà tú kò sì wá tiẹ̀ wá ní ládàá ògbóntọ́lọ́wọ́ bọ̀ fẹ́ àìfi àìfi ran ìsìláàmù lọ́wọ́ ọlọ́run ló wọ̀ fẹ́ bẹ́ẹ̀ débi pé kọ́dà afẹ́ kọ́ mọ́sálásí afẹ́ kọ́lé ọlọ́run èyí tẹ́ ẹ bá èyí tẹ́ ń kírun tẹ́ ẹ gbọ́ ọlọ́run gbọ́ iye tẹ́ ẹ bá ní náà ní ẹ ná iná àdánwò nísìnyí ni pé yàrá ní wọn bá ń wá dúró owó tó pọ̀ báyìí àbí kó ké sáwọn ọ̀tẹ́dọ́lá àbí kó ké sáwọn kínní ńgbò làwọn náà ní padà fi lọ yín gbé wá kọ́ bí wọ́n ti máa pọ́lọ́ mẹ́ta ẹ̀bí wọ́n pè yín ẹ̀bẹ́ pè wọ́n jọ ti yín náà táwọn náà dá yín lóhùn. gbogbo nǹkan wọ̀nyí ẹja ma ìlànà ẹ̀sìn wa ọlọ́run ò pé dandan ká kọ́ mọ́sálásí bílíọ̀n <laughs> àbí akọ mọ́sálásí mílíọ̀nsì kí ni wọ́n kọ́ mọ́sálásí anábùa Muhammad sallallahu alayhi wa sallam mọ́sálásí tó lọ́lájú bàbá lágbára rẹ̀ táwa náà lè kọ́ tó dáa tó ṣe rìn ká sì mọ̀ pé kọ́dà mọ́sálásí ìṣèbí tá a máa lẹ góòlì mọ́ tá a wà ṣe tí yọ wa ànábì ní ọlọ́run ọ̀ràn mi bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam àmọ́ kí mọ́sálásí ó nẹ́ẹ̀tì ọ̀dà o nínú hadith ànábì sallallahu alaihi wasallam tó fẹsẹ̀ rinlẹ̀ wọn ni amara nabiyyu sallallahu alaihi wasallam bibina'il masjidi fi dur wa an yunaddafa wa yutayyab ọlànàbí pàṣẹ pé ẹ máa kọ́ mọ́sálásí sáwọn ibi tẹ́ ń gbé residential area sí yín ẹjẹ́ mọ́sálásí ọ wà bẹ́ẹ̀ káwọn èèyàn fẹ́ kírun wọn máa rí ibi lọ́ọ́ kírun bẹ́ẹ̀ bá wá kọ́ mọ́sálásí tán wà á ń yò ná vọ́fà wà yóò tọ́ ìyá bù ẹ máa fọ ẹjẹ́ ọmọ má kọ́dà ẹ máa fi nǹkan olóòórùn tùràrí lọ́fíńdà tó dà sí mọ́sálásí yín mọ́sálásí èsèbi téèyàn lọ tí wọ́n máa fọwọ́ káwọn èèyàn má lè forí kan lẹ́ ń bẹ̀ nítorí pé ń rún gbogbo àwọn jama ru mọ́sálásí bẹ́ẹ̀ kí wọ́n fi èsì kọ̀dá ilé ọlọ́run la pè é inú ilé ọlọ́run àti ilé tèèyàn èwo ló yẹ kó dáa jù ilé tọ́lọ́run ni ntí ṣe mú ilé tọ́lọ́run dá ọ̀pọ̀ òun là nẹ́bi wíwọ̀n ẹ̀sàjì ọmọ ẹ̀jọ́ neat bẹ́ẹ̀ bá ní nǹkan kan tẹ́ fi sí tó oorun dáadáa táwọn èèyàn máa gbóòórùn dáadáa ń ní ti halali ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọ̀tán ọlọ́run kọ́ mọ́sáàsì gbogbo eléyìí nírọ̀ fún wa gbogbo ìta wa sí náà kólúwọ́ gbà lẹ́sìn fún wa hādhā wallāhu a'lam wa sallallahu ala nabiyyina muhammad wa ala alihi wa sahbihi ajma'in a ó kù ìṣẹ́jú méjì àmọ́ a fún yín ní ìṣẹ́jú márùn-ún sí bẹ́ẹ̀ bá tún á pẹ́ ńgbà mí àní fún yín ìṣẹ́jú kankan sí náà náà mọ́lá yunus. وإياكم ṣé ó tọ́ súnà ṣé àgbà tí wọ́n kọ́ nínú súnà wípé ìwà tí a bá fi kà kọ́ láàrin. naam kéèyàn kàn máa sunkún naam kó fi kí ni. ṣé ó àpẹẹrẹ pé ìbẹ̀rù ọlọ́run bá wà lọ́kàn o kéèyàn máa sunkún gbogbo ìgbà tí a bá fi kà kọ́ láàrin. naam ẹ̀ẹ́ kéèyàn máa sunkún ìmọ̀ A alukurani àbọ̀ gbọ́ alukurani nínú súnà dáadáa tá a bá lọ́dọ̀ àwọn sálàfù wa ni ridwanullahi alayhim náà bá gbọ́ aya bẹ̀rù kẹrù ọba wọn máa bá gbọ́ ìtì bomi lójú yàn kéèyàn ó ṣe kíni kéèyàn ó bomi lójú àmọ́ kò túmọ̀ pé ni tómi ọ̀jáde lójú tiẹ̀ abẹ́ni tí ò sunkún òun ọ̀bẹ̀rù ọlọ́run o ọba ìpè béèrè mu kò túmọ̀ pé a ẹni tí ọba ti wá sunkún abẹ́ni tí omi ọ̀ma jáde lójú rẹ̀ kò fọkàn sí alukurani ni kò bẹ̀rù ọlọ́run ni kò rí bẹ́ẹ̀ àbá bẹ́ẹ̀ nú àkọọ́lẹ̀ kan lọ́dọ̀ àwọn àlùfáà àmọ́ at the same time ṣíṣe bẹ́ẹ̀ ẹ́ inú inú nǹkan dáadáa inú tí tí àwa àwa èèyàn olúwa ọlọ́mọ tó pamọ́ àmọ́ tó lálàá mọ̀ lẹ́yìn àpẹẹrẹ lọ́dọ̀ ọmọ nìyẹn pé eléyìí fọkàn sí ntí ń gbọ́ ntí ń gbọ̀n náà lọ wá bá a lẹ́rú lọ fi wá sunkún àbí lomi fi ń dà lójú rẹ̀ ẹni ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ fún ọ̀dà àmọ́ ká má ṣàṣejù ń pa pé ní ẹni tí ọba ti wá ṣe bẹ́ẹ̀ wọn bẹ̀rù ọlọ́run wallahu alam naam. Yeah. Kan ya? Naam, naam. Naam. Naam. Okay, kui online na te na. Okay. Eh, Allah sayang dah salah dah. Eh, naam lódodo anabiwa muhammad sallallahu alaihi wa sallam anabi rí arákùnrin kan tó wọ mọ́sálásí wọ́n ní bó ti wọ mọ́sálásí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi ọlọ́run bọ̀mí ní nǹkan báyìí ọlọ́run ṣe nǹkan báyìí fún mi wọ́n là anabi ní amma hadha faqad ista'jala àà eléyìí ó ti kanjú ó ti ṣe kí ni ti kanjú ìyẹn pé nínú tí òun ni kéèyàn kàn kí àdúrà mọ́lẹ̀ kọ́ bẹ̀rẹ̀ látòrí ọlọ́run bùnmi ọlọ́run bùnmi ọlọ́run wọn là nẹ́bí wa kọ́njọ́ náà pé sùlọ sọlọ́gà ah, bí ọba tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run fi ẹ̀yìn ọlọ́run síwájú ẹ̀yìn ọlọ́run ìyẹn ni pé gbogbo ọ̀nà zikiru ọlọ́run kọ́dà kọ́ sàṣàlátù fún anabuwa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́ bí subhanallahi lèyàn lè wí lọ́mọ ni la ilaha illallahu ni alhamdulillahi ni allahu akbar gbogbo ẹ̀yìn ọlọ́run òun lọ dáa kéèyàn ó ṣe kíni kó tì síwájú bàbá wa ti gbogbo yóò síwájú tán kọ́ wa bẹ̀rẹ̀ níta ń pè ní du'a'u al-mas'ala kọ́ wa béèrè ọlọ́run náà fẹ́ ká máa béèrè o kọ́dà ń bẹ́ẹ̀ nu hadith anabu muhammad sallallahu alaihi wa sallam pé man lam yas'alillaha yaghdabu ẹnití ọba máa ní ẹnití ń tọrọ lọ́dọ̀ Ọlọ́run ẹnití ọba máa ní ẹnití ń tọrọ kó ní ẹnití ọba máa béèrè lọ́dọ̀ Ọlọ́run yàgùbọ bá alẹ yìí olèfàntọ Ọlọ́run fi bínú sí yẹn o Ọlọ́run fẹ́ kí àwa ẹ̀dá ká máa rawọ́ sí i pé ṣe báyìí fún wa ọ̀lẹ́ni wa ìwọ ló lágbára àwọn ní ìwọ ló ní akéré wọlé tóbi gbogbo ntí wọn máa jẹ máa pé à ń jẹ́wọ́ pé ẹrú ẹ̀dá Ọlọ́run ni wá ara ẹni tọrọ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ọmọnìyàn tó tán kó àwọn ọdún kankan táwọn fẹ́ẹ́ gbà má lọ́dọ̀ Ọlọ́run o kọtọ sí mùsùlùmí lẹ́nu kọtọ sẹdá kan lẹ́nu lẹ́yìn bá ti wàá jẹ mùsùlùmí tọ èyí ń bá wọn àlùfà wa lé ìtọ́ wa gbajúmọ̀ láwùjọ tí wa ń bì í òun ni pé ẹ bàbá wa ọlọ́run ṣe nǹkan báyìí ọlọ́run ṣe nǹkan báyìí ọlá iná àti iná ọlá fáàtìyà èmi ọ̀rá kọ́ọ̀lẹ̀ kan fún lódodo èmi ò rí gíní àkọọ́lẹ̀ kan fún un pé bóyá ànábì lọ́sàdúrà tán jọ kan lọ́wọ́ ní ọ̀la fatia àbọ̀là iná àtọ̀ iná àbẹ́ ìtọ́tẹ̀ tó gbajúmọ̀ sí ni ọ̀la la haula wàlà quwwata illa billah. Eh, gbogbo eléyìí bàbá ipa ń wá ntọ́ lakọ́ọ́lẹ̀ tọ́ba súnà nábì mu èmi ò rí nbì kan o ẹni ọba rí lè já gbọ́ o ẹni ọba rí lè já gbọ́ ẹ eh, bẹ́ẹ̀ yẹn bá wa ǹjẹ́ àwa ní iná àtẹ náà lọ́la ni àwí bẹ́ẹ̀ ǹjẹ́ a ní fati ò ní kíni ọlọ́la èyí tí ò ní tá a wí èyí wọn ò ní bisiril fatia fati ò ní àṣírí bisiri fatiha fatiha tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabuwa muhammad sallallahu alayhi sallam kò nẹ́gẹ́ni kò lásìrí bọ́tí bọ́lọ̀ ti sọ̀kalẹ̀ fún anabi náà lókè fún àwọn sọ̀hábì anabuwa muhammad sallallahu alayhi wa sallam njọ táwọn sọ̀hábà ó sì lo fatiha tí wọ́n fi ṣe rúkìá a gbọ́ pé wọ́n ké nǹkan mí pẹ̀lú ẹ̀ njọ àkekè tẹnìkan tí wọ́n ní àwọn mùsùlùmí kan ní ẹ̀dá kúta lọ́mọ tá a fi gbòòrò àkekè wọn làwọn mà kí ni wọn ké ń jọ náà fatiha náà wọn ké wọn ká sí rí mi pẹ̀lú ẹ tọ́yì mo ní kì í ṣe ní kọ̀lọ́lá àmọ́ gbogbo nǹkan ni olófin nígbà tá a nẹ́bù wa Muhammad sọlọ sọlọ ti ní adu'awu huwa al-ibada ẹ̀rọ àdúrà gan ẹ̀sìn lòun náà bọ́gẹ́ bá ti mọ̀ pé gbogbo nǹkan yòókù tá a mọ̀ lẹ́sìn àmọ́ béèrè ní pé bó la sin lọ́hùn bó náà yẹ ká béèrè náà bó la ṣàdúrà èyí tí mo rò pé Allahu alam bóyá ń bẹ̀ ni ìpìlẹ̀ kínní yìí tí wọ́n padà wá gbé kọjá rẹ̀ òun ni pé nínú téèyàn fi ṣe tàwásùlù téèyàn fi lè tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́run òun ni asma'ullahi ta'ala wa sifatu a lè fi ọkọ ọlọ́run a lè fi ròyìn ọlọ́run ká béèrè olùwà náà kó lè dẹ̀ Allaha. أو ادعوا الرحمن أيما تدعوا فله الأسماء الحسنى àwọn àlùfáà wa ni alukur'anu kalamullah alukur'ani láti ìpìlẹ̀ rẹ̀ dé parí rẹ̀ kíni ọ̀rọ̀ ọlọ́run ni wa kalamullahi sifatun min sifati inú ìròyìn ọlọ́run òun ni kíni òun lọ̀rọ̀ ọlọ́run wa ọ̀rọ̀ ọlọ́run sì ni. Si alukur'an karim àmọ́ ìtumọ̀ wàsílà ni pé bẹ́ẹ̀ mi bá ké suratul fatiha nísìn àbí mo ké odidi alukur'ani àbí mo ké nǹkan kan ní alukur'ani kan wọ́lọ́hún mo fi ìbáàdà tí mo ṣe yìí pẹ̀lú tí mo ké mo fi tọrọ nǹkan báyìí èyí wọn láìfi ọwọ́ inú ta nàbì ní sallallahu pé inú tẹ̀yàn lè fi tọrọ nǹkan ní ní ọ̀dọ̀ ọlọ́run bàbá yìí pé yìí ń ní èyí ń la lè parí pilẹ̀ fún àmọ́ èyí tá a ti sọ di aláàdá nísìnyí kọ́dà bẹ́yẹn bá wá ṣàdúrà tán tọ́dákẹ́ wọn wá bí pé ẹ̀fìn nǹkan lè ẹ̀fìn nǹkan lè kódà o àti ń sọ di pé kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ nù kò sì sí kò gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ àfi tí ń bẹ́ẹ̀ nù tírà ọlọ́run àti sunna tàbí nàbọ̀ Muhammad sallallahu àmọ́lẹ́ẹ̀kan sí ẹ nínú tá a lè fi ṣe tawassulu sọ́dọ̀ ọlọ́run ká fi tọrọ òun làwọn ó kọ ọlọ́run àti ròyìn rẹ̀ inú ròyìn ọlọ́run òun là alukur'an karim kò kí alukur'an iye téèyàn bá lè àbí gbogbo rẹ̀ kọ́ wá pé á ọlọ́run ṣe nǹkan báyìí mo fi tọrọ mo fi ṣe tawassulu èyí òun kò burú Allahu a'lam ẹ ká sì fi èsì ńgbà tá a sọ eléyìí náà torí kí wọ́n má tún gbọ́ lọ bò míì kò sínú súnà kákó yẹn jọ pé àwa ha abala méjì abala mẹ́ta kuraani fún onkaluku olúwa ni warattilil kuraana tartila ẹnìkan wa máa ké orí ẹnìkan máa kẹsẹ̀ káwa pé alẹ́ pọ̀ àti sódìdí kankalẹ̀ eléyìí náà sínú lànà tí a bá látàyà anabu muhammad sallallahu alaihi wa sallam mẹ́yàbá máa pọ́n fẹ́ kí alukurani ó ké yìí tó lè ké olùwàní faqra'u ma tayassara min al-Qur'an tó bá rọ̀ yín lọ́rùn náà al-Qur'an ní kẹ́kẹ́ àmọ́ ẹ rí i pé ẹ̀yẹn gba eh, abala méjì ẹ̀yẹn gba abala mẹ́rin ẹ̀ eh, kọ́dọ̀ wá di kó tún bí àwọn nǹkan míì tí gbogbo ńlá káyìí náà mọ̀ pé eléyìí ọ̀gbọ́dọ̀ sínú ẹ̀sìn ọlọ́run òun ni ká máa wá sanwó fáwọn èèyàn pé mélòó lẹ́yìn ká ah, ṣe mélòó lẹ́yìn ká inú aburú tó wọ bẹ̀ ní o bí bídìí àbá ti dé bídìí àmà bí ọmọ kọ́ ma òun ní tẹ́bá rí táwọn afáàn kégbé ẹ má gba bídìí àdá yìí torí pé kò sọ́gbọ́n rẹ̀ ibi ẹ̀yìn gbé kàún gan kò ní dúró mbẹ́ níyèméjì pé àwọn bàbá tó dá alẹ́ ìbẹ̀rù ọlọ́run tí wọ́n kọjá àwọn ọmọ bíìlì pé mẹ́ta mọ̀kàyé báyìí ni àmọ́ gbogbo ohun tí ń jẹ́ tí ọba ti bá lánàá nábì mú tètè pinná rẹ̀ sallallahu alaihi wasallam aburú mi tó tún jáde nbí yìí ò ní pé ẹlòmíràn wàá ké nǹkan kan owó lọ́fẹ́ gbà yọ kàn máa wo báyìí ọlọ́wọ́ sàmìnà wa sallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ṣé ẹnìkan tó ní bẹ̀rẹ̀ káfi ṣe last one káfi ṣe wítírù tọ́mọ́lá abdulhakeem náà aleykum salaam. نعم نعم نعم نعم bẹ́ẹ̀ni. Hmm. ọ̀dà ọ̀dà ẹ̀ ìnà nàìjíríà la wà àti kútúbà àtàná kútúbà nàìjíríà ni dárúsù tòní iná dárúsù tá a ṣe ní nàìjíríà ni ìkéde tí amirul mu'minin ẹni ọjà láṣẹ mùsùlùmí gbogbo nàìjíríà kéde bàbá wa his eminence sultan sokoto on tuesday tí í ṣe ọjọ́ kẹwàá oṣù august ṣé tuesday náà ni ten tuesday tó lọ yìí tuesday sannidé ẹ eh, ten náà ni on ten náà ni ten ni august wọn láwọn ò rọ́ṣù lálẹ́ ẹjọ́ sunday wọn ní àwọn èèyàn àwọn àwọn bàbá yìí náà wọn ò wọn ò lò fẹ́ nú wọn sì ń tẹ̀lé táwọn àáfàá súnà ń wí fún adúgbò lọ́dọ̀ ọlọ́run wàláì wọn ń tẹ̀lé lórí ọ̀nà tó ní arósù arósù yìí o àwọn èèyàn lọ wá oṣù níjọ́ sunday wọn kéde wọ́n sì lẹ́nu kankan ọ̀ pòun rí oṣù torí náà mande ó di kíni yóò di tààtì Dhul-Hijja tó bá wá di Tuesday ní awalu Muharram ìkéde ọ̀fíṣíànù ní Nàìjíríà èyí náà ní ó sì dúró lé lórí torí náà bẹ́ẹ̀ bá wà anywhere nàìjíríà eh, ìjọ kẹ ìjọ ngbẹ̀pọ̀ tuesday ní on one ọjọ́ kẹsàn-án ọmọ jẹjọ́ alárùbá nìyẹn ọjọ́ kẹwàá ọmọ jẹjọ́ ìjọ alámísì sòkéyàn gba eh, wednesday kó sì gba thursday alimami ibn al-qayyim rahimahullah eh, àwọn níbi ẹni tí inú ọ̀nà tí yẹn lè fi gbààwẹ̀ aṣúrọ́ bọ́yá èèyàn rí àbíkọ́ mọ̀ níjọ́ àlàmísì nìkan lọ gbọ́ àbí ló tó mọ̀ àbí ló tó rántí pé òun fẹ́ gbààwẹ̀ wọ́n lè yẹn lè gba ten and eleven kí ló jẹ́ wọn wú bẹ́ẹ̀ ni pé níta torí ẹ̀ ní agba nine yóò pọ̀sibù náà bá a bá gba ten àti eleven òun ni mukhalafatu al-yahud torí pé ọjọ́ aṣúra gan lọ́jọ́ àwẹ̀ tá anabi bá wọn tí wọ́n ń gbà sallallahu alaihi wasallam àmọ́ anabi wa ni títí èmi ò fi ní í jọ ti àwọn Yahudi o èmi ó gba àwẹ̀ ọjọ́ kẹsàn-án èyí tó dáa jù ní kéèyàn gba ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá àmọ́ bọ́ bá fi de pé ọjọ́ kẹsàn-án bọ́ fún yàn tí ó fi wá jẹ pé àwẹ̀ Yahudi ni ó gba kẹwàá nìkan kò burú kó gba Thursday àti eh, Friday gẹ́gẹ́ bá a sì ti mọ̀ nínú sunna anabi náà ní sallallahu alaihi wasallam kọ̀ láì fi bẹ́yẹn bá gbá àwẹ̀ kan before ọjọ́ jímọ̀ àbọ̀ gbá àwẹ̀ ká after ọjọ́ jímọ̀ ká single out ọjọ́ jímọ̀ fi gbá àwẹ̀ òun là anabi kọ́ هذا والله أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وإياكم